ṣètùtù o àjèyá lèmi mo ṣẹran ọ̀gẹ̀dẹ̀ o ìbà olódùmarè ìbà ti wáyé ọjọ́ ìbà ti wọ̀ oòrùn ìbà ọba tẹ́ni lẹ́gẹ́lẹ́gẹ́ fún oríṣàgbèjì ara ẹ̀ẹ̀mú júbà lẹ́nì ẹ̀ẹ́jẹ́ kíbà mi ṣe ẹ̀ẹ́bólúwo ìbójúbọ̀nà ìbà ajúnilọ pátápátá ìbà ọmọdé ilé ìbà àgbàlagbà ẹ̀ẹ́jẹ́ kíbà mi ó ṣe àdáṣe ní ìhun mọ́ ìbà gbúdọ̀ ń mọ ènìyàn kóró má ṣá ìgbà ó kóró má ṣá ìgbà àfẹ̀yí tá a bá dá ṣe kóró má ṣá ìgbà ẹ̀mí ìta ṣe ẹ̀mú pé ogun ẹ̀yìn aláṣekù ẹ̀kẹ́ wá bá mi ṣe ẹ má jẹ́ ń tẹnu gbó bí ọwọ́ ẹ̀ kú ojúmọ́ a kú ojúmọ́ a kú ojúmọ́ mọ́ ojúmọ́ tó mọ́ wa lé lẹ́nì ojúmọ́ ọlá ojúmọ́ ọlà ojúmọ́ rí gbogbo ni kó jẹ́ ẹbí ní ṣe wá jọjú ajé àmà alájé lọ́wọ́ àní ní ajé lọ́rùn àmà arájé mú lọ rukùn àmà rí dẹ àmà rí múra bàbá aṣọ ẹ ajé tó ti wá sí lọ ní ẹnì kọ̀ọ̀kan wa olódùmarè á darí ẹ̀ wálé ẹ ajé tó wà ń gbèrè òkun á darí lé sí ilé wa jẹ́ èbúté fún ajé ajé á darí wa bá wa ẹ tó wà ń gbèrè ọ̀sà ilé wa jẹ́ èbúté fájé á wa bá wa ẹ wà láàrin gbogbo ayé ni ilé wa ó jẹ́ èbúté fún ajé á dé wá bá wa ẹ kò wá ní ìfilé wa sílẹ̀ mọ́ ẹ ń fa wípé òun tẹ́rẹ́rẹ́ òun la wọnú igbó adé á fún ajé tí sọmọ oníṣìkìtì ṣìkìtì ajé dé onísọ kò jẹ́ mọ́ fìsọ̀ sílé awo ajé dé onísọ ẹ ajé tó ti wá tó ti ṣí lọ́lẹ̀ wa ó ti wá dé pa ó ti dé sílẹ̀ mi àti yín ẹ ká máa jó ká máa yọ̀ ẹ wọ́n bí mi ó ní pé jẹ́mi morúkọ nǹkan tájíǹjẹ ló tù fẹ́ mo níbẹ̀ ni èmi mo rúkọ nǹkan tájíǹjẹ ló tù fẹ́ ọ ní kí ni ajíǹjẹ ló tù fẹ́ mi sọ fún wọn pé ẹyẹlé funfun òun làjíǹjẹ ló tù fẹ́ báwa dẹ̀ ti wá lẹ́yẹlé funfun lé báyìí o kájí ó wá filé wa ṣe bùgbé kájí ó wá filé wa kó máa gbélé wa kó má ṣí lọ wọ́n tún béèrè wọ́n ní kí ló kí ó jẹ́ mí ìtajíǹjẹ ló tù fẹ́ ló tù fẹ́ wọ́n mo ní ni àwa lẹ́yìn òróró ńlé láti gbàlejò ajé ẹ kájí wá wá lé wa kó filé wa ṣe bùgbé fẹ́ ẹ èmi wá sọ fún wọn mo lọ́gẹ̀dẹ̀ ọ̀mìnìmìnì ìlàjì ń jẹ ló tún fẹ́ tọ́gẹ̀dẹ̀ bá pọ́n tìǹú àádẹ́ ni ẹ àwa ti tàlejò ajégbà àti ní gbogbo oúnjẹ tájí ń jẹ ńlé ẹ̀kájú wa jẹ kó mu sí wa lọ́rùn kó wá fi lé wa ṣe bùgbé kó takú sílé wa kó má lọ mọ́ kó jẹ́ ká máa róhùn mú solókun ká máa rí múra gbogbo nǹkan tá a bá fẹ́ ẹ kájí ó má wàá gbẹ́ńlé wa ajé tó bá ti gbẹ́ńlé ẹnì kọ̀ọ̀kan wa ẹ olódùmarè á jẹ́ kó jí olódùmarè á jẹ́ kó jí ẹ àtòjò àtẹ̀rùn ilé olúwẹ̀rì òun gbóná ilé wa ò ní gbóná fájé ilé wa ò ní gbóná fọ́rọ̀ ilé wa ò ní gbóná fún rin gbogbo ẹ̀ láṣẹ lọ́wọ́ olódùmarè ẹ̀ èyí tá a wí lẹ́ni ọ̀ṣẹ́ ló ní ó máa ṣẹ ọ̀sùn ló ní ọmọ sùnà awúyàrè kan ò ní wí tiẹ̀ kó má ṣẹ ẹ̀ bẹ́ẹ̀ ló ṣe rí ẹ̀ mo ṣe ẹ̀ làbọ́rú ẹ̀ làbọ́yè ẹ̀ làbọ́ ṣíṣẹ́ ire. Mm -hmm.